báyìí àwíyé òun náà ni a ó mú wá fún yín lórí ìròyìn jákèjádò ilé wa fún ti tàṣálẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ àwíyé wa fún ti tòní. ọwọ́ fífọ̀ dàbí oògùn ìlera ṣe fún ara rẹ tí ó sì jẹ́ ọ̀nà tó rọrùn jùlọ láti dènà àrùn ó jẹ́ fífi ọṣẹ àti omi tó mọ́ gara gbo ọwọ́ wa méjèèjì pọ̀ mọ́ ara wọn láti fọ ìdọ̀tí àti àwọn kòkòrò àrùn àìfojúrí kúrò ọwọ́ fífọ̀ déédéé kí a tó ṣe ohunkóhun àti tí a bá ṣe é tán máa ń dènà àwọn àrùn tó lè fẹ́ wọlé sí wa lára àti pínpín àrùn náà kiri. ó rọrùn ó sì jẹ́ nǹkan tó yá láti ṣe tí a ò bá fẹ́ fi òròjú kó àrùn wọ agbègbè wa. ṣíṣe ìtọ́jú ọwọ́ wa nípasẹ̀ ọwọ́ fífọ̀ jẹ́ ọ̀nà kan gbòógì láti mú àgọ́ ara wa wà ní àlàáfíà. ọ̀pọ̀lọpọ̀ àrùn ni ó gbòde látàrí àìmáa fọ ọwọ́ pẹ̀lú ọṣẹ àti omi tó mọ́ àti wípé àwọn onímọ̀ ètò ìlera máa ń sọ wípé fífọ ọwọ́ lábẹ́ omi ẹ̀rọ bí omi náà ti ń jáde ló dára jù bí a ò bá wá rí omi ẹ̀rọ tí ènìyàn kan lè bá wa ṣí láti fọ ọwọ́ wa a wá lè lo omi àti ọṣẹ tí a bá rí tó bá ti jẹ́ omi tó mọ́. wọ́n tún wá sọ wípé tí kò bá sí omi àti ọṣẹ ní ibi tí a bá wà kí ènìyàn bẹ́ẹ̀ lo ohun ìfọwọ́ apakòkòrò àìfojúrí olómi tó ní ìdá ọgọ́ta ògógóró nínú láti fi nu ọwọ́ tàbí fọ̀ ọ́ nígbà wo ló wá yẹ kí a máa fọ ọwọ́ wa bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ìgbà tàbí àkókò tí ọwọ́ fífọ̀ kò ṣe pàtàkì àmọ́ àwọn ìgbà kan wà tó yẹ kí a máa fọ ọwọ́ wa ní dandan láti dènà àrùn àkọ́kọ́ ó kan dandan gbọ̀n fún wa láti fọ ọwọ́ wa kí a tó dáná oúnjẹ tàbí fọwọ́ kan àwọn ohun èlò oúnjẹ wa nítorí àwọn ìdọ̀tí àìfojúrí tí ó ṣeé ṣe tí a ti fọwọ́ kó kí a tó ra àwọn ohun èlò oúnjẹ náà àti wípé tí a bá tún ń dáná ọ̀hún lọ́wọ́ ó ṣe kókó kí a máa fọwọ́ lẹ́yìn ìpele oúnjẹ sísè kan sí èkejì lẹ́yìn tí a bá dẹ̀ ṣe oúnjẹ náà tán kí a tó pèsè rẹ̀ sínú abọ́ a gbọ́dọ̀ fọ ọwọ́ wa àti àwọn abọ́ ìjẹun tí a fẹ́ lò tí a bá sì fẹ́ jẹ oúnjẹ náà àti lẹ́yìn tí a bá jẹun tán ó ṣe dandan kí a fọwọ́ òmíràn ni pé a gbọ́dọ̀ fọwọ́ wa kí a tó tọ́jú aláìsàn àti lẹ́yìn tí a bá ṣe ìtọ́jú wọn tán kí a má bàa ti àtibẹ̀ kó àrùn mìíràn sára wa àti wípé kí a tó tọ́jú ojú ọgbẹ́ tàbí egbò a gbọ́dọ̀ fọwọ́ wa kí a má bàa kó nǹkan mìíràn ẹni tó ní ojú ọgbẹ́ náà bẹ́ẹ̀ ló ṣe kókó kí a máa fọwọ́ lẹ́yìn tí a bá ṣe ìtọ́jú ojú egbò náà tán èyí tó tún ṣe pàtàkì jùlọ ni tí a bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ó ṣe kókó kí a fọ wa lẹ́yìn tá a bá ti jáwé jẹ́ǹjẹ̀mí tàbí tá a ṣe ẹ̀yọ́ tán nítorí àrùn tí ènìyàn ń kó látara ilé yìí pọ̀ gan-an nítorí náà a gbọ́dọ̀ rí dájú wípé à ń fọwọ́ wa pẹ̀lú ọṣẹ àti omi tó mọ́ lẹ́yìn ìgbọ̀nsẹ̀ àti ẹ̀yọ́. àǹfààní tó wà ń bẹ ni pé kéèyàn fọwọ́ kó tó so gbogbo yóò jẹun ni o yóò jáde ni o yóò ṣe nǹkan kan ni o kó fọwọ́ rẹ̀ nù pàápàá jùlọ ìtọ́jú ni pé kéèyàn fọwọ́ rẹ̀ kó tó jẹun torí tó ń lọ sí ẹnu ló ń lọ tó ntọ́dẹ̀ dá lọ yẹ kó lọ sínú ó lè ṣàǹfààní fún ikùn. a mọ̀ pé moral structure ò ní eré ìkànnà ẹ̀ jẹun orí ẹ̀ jẹun tó dáa má jẹun jù without washing your hands èèyàn á virus nítorí ìkànnà tó rẹ̀ oyún ra ìdọ̀tí ti wọnú ẹ̀ ò fẹ́ jẹun òòṣanwọ́ ọkọ̀ tọ́wọ́ bó ń jẹ ó gbé sẹ́nu kò ní mínì from there ó lè wọ hospital a tún bẹ̀rẹ̀ sí ní náwó lé lórí so kò wá pa neatness ó ní most important kò dá kí wọn bá dé tì ó dàbí ẹni tó jí láàárọ̀ ni tí ó bá sanra sùn lálẹ́ tó bá tún wá dàárọ̀ aṣọ tó wọ̀ tó ti súwẹ́tì sí i òun ló tún gbé wọ̀ tó tún gbọ̀n ọ̀bùn náà pè bẹ́ẹ̀ àbá o at least a gbọ́dọ̀ máa wà clean ọlọ́run nítorí tẹ́lẹ̀ ọba ti ní mọ́tótó ń lé ayé yìí kò ṣeé bá rìn èrò wọn náà máa ń pè lólóòrùn ọlọ́run ní ṣe gbọ́ alólóòrùn that is it bó jẹ́ nìyẹn. àìsàn oríṣiríṣi ló ń fà ó dẹ̀ ń pààyàn torí pé tá a bá fọwọ́ wa àìsàn ló wà ń bẹ́ẹ̀ táìsàn bá táà bá ti fọwọ́ wa táà fi jẹun àìsàn ìdọ̀tí ti lè wà ní èékánná kò sí àǹfààní kan nù pé kéèyàn jí kó má fọwọ́ rẹ̀ àǹfààní tó wà bẹ́ẹ̀ ni pé àlàáfíà wà nù ká fọwọ́ wa. kéèyàn bá ń fọwọ́ tó ń ṣe ẹ̀mọ́tótó àìsàn kankan kò ní lè wọnú ara ó ń tàn tó dẹ̀ ń wẹ̀ ní lóòrèkóòrè lásìkò lásìkò bíi ní ìsìn tẹ́ ẹ ti rí mi ní ìsìn a gbọ́dọ̀ máa tún gbogbo ìkan wa ọwọ́ wa gbogbo ẹ̀ a máa tún ṣe ẹnu gan èèyàn gbọ́dọ̀ máa tún ṣe nípa bẹ́ẹ̀ àlàáfíà tó péye á wà ní àgọ́ ara ẹni tó bá ń tún ara ṣe àwọn àkóbá àwọn àìsàn oríṣiríṣi ló lè kó bá ara téèyàn bá ti túnra ṣe àǹfààní àìsàn oríṣiríṣi ló lè wọnú àgọ́ ara èèyàn láti máa dààmú èèyàn tí ò dìé kó rí bẹ́ẹ̀ àkóbá tó wà ńbẹ̀ ó pọ̀ téèyàn bá fọwọ́ ẹ̀ àwọn àdọ̀tí tó wà nú ọwọ́ yẹn téèyàn bá ń jẹun ó máa gba inú lọ tó bá dẹ̀ gbanú lọ tó bá gbanú èèyàn lọ ó lè ó lè ṣèèyàn léṣe nínú tó jẹ́ pé yóò máa fowó tí yóò máa ní ọsibítù tí wọ́n bá gbé lọ so àwọn àǹfààní tó wà ńbẹ̀ ni pé kéèyàn fọwọ́ ó dáa jù kéèyàn má fọwọ́ lọ. ó tún ṣe pàtàkì fún àwọn obìnrin tó bá ń tọ́ ọmọ lọ́wọ́ láti máa fọ ọwọ́ wọn bí wọ́n bá ti ń ṣe ìtọ́jú ọmọ tán bóyá àwọn ọmọ náà ṣe ìgbọ̀nsẹ̀ tàbí ṣe ẹ̀yọ́ tí wọ́n sì fẹ́ pààrọ̀ ìlédìí wọn. ó tún dára láti máa fọ ọwọ́ wa lẹ́yìn tí a bá wẹ̀ tán tí a fi ìpara pa ara wa lẹ́yìn tí a bá sì para tán ó ṣe kókó kí a fi ọṣẹ àti omi tó mọ́ fọ ọwọ́ wa. àkọ́kọ́ nítorí àwọn èròjà tí wọ́n fi ṣe ìpara ọ̀hún àti oríṣiríṣi kẹ́míkà tí ó wà nínú rẹ̀ tí wọ́n pòpọ̀ láti fi pèsè ìpara ọ̀hún. èkejì ni wípé bí a bá para tán àwọn ìdọ̀tí kọ̀ọ̀kan máa ń lẹ̀ mọ́ wa lọ́wọ́ tí kò ṣeé fi kan ẹnu. nítorí náà ó ṣe pàtàkì pé kí a máa fọwọ́ lẹ́yìn tí a bá fi ìpara para. ìgbà tó tún yẹ kí ènìyàn máa fọ ọwọ́ ni tí a bá fun ikùn imú tàbí wú ikọ́ ẹlòmíràn àwúkọ́ sí ọwọ́ láìfọ̀ èyí máa ń fa kí kòkòrò àìfojúrí wọlé sí ènìyàn lára tí a bá dẹ̀ tún fún imú ìdọ̀tí ni a fún jáde láti inú imú wa kò sì yẹ kí a jáfara kí a tó fọ ọwọ́ wa kó má bàa di wípé bí a bá ń sin a tún fi ìdọ̀tí ọ̀hún nu ara ó tún yẹ kí a fọ ọwọ́ wa lẹ́yìn tí a bá fọwọ́ kan ẹranko oúnjẹ ẹranko tàbí ìgbọ̀nsẹ̀ wọn àti tí a bá tún ibi tí àwọn ohun ọ̀sìn ń gbé ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ẹranko yìí ń fi ara kó tí wọ́n bá jẹ lọ jẹbọ̀ tí a ò sì lè fi ojú rí àti lẹ́yìn tí a bá fún wọn ní oúnjẹ wọn. lẹ́yìn tí a bá fọwọ́ kan nǹkan ẹ̀gbin àti ìdọ̀tí ó tún ṣe kókó láti fọ ọwọ́ wa. ìgbà tó tún yẹ kí ènìyàn máa fọ ọwọ́ rẹ̀ ni tí a bá bọ ẹlòmíràn lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé bí ẹlòmíràn bá fún imú tàbí wúkọ́ wọn ò ní fọ ọwọ́ wọn nítorí náà ó ṣe pàtàkì láti máa fọ ọwọ́ wa lẹ́yìn tí a bá bọ ènìyàn lọ́wọ́ àti àwọn ìgbà mìíràn náà láì dènà pẹnu gbogbo àsìkò ló yẹ kí ènìyàn máa fọ ọwọ́ àti wípé tí a bá lo balùwẹ̀ tán ó tún ṣe pàtàkì kí a fọwọ́ wa kí a sì kọ́ àwọn ọmọdé bí wọ́n ti ń fọ ọwọ́ lóòrèkóòrè kí wọ́n sì mọ ìdí pàtàkì tó fi yẹ kí ènìyàn máa fọ ọwọ́ rẹ̀ pẹ̀lú ọṣẹ àti omi. Sekinat Ọláìdé Rájí ló ń jábọ̀ fún tẹlifíṣàn Orísun.